all things are working for my good. It's intentional. Mo ní ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwa tí a fẹ́ Olúwa ò ní kùnà bàbá mi ìwọ ló bá mi ṣe ìwọ ló ṣe yọrí àdúró tì ní nígbà tó gúnlẹ̀ onímánìṣó ó wà lẹ́yìn mi ọtí sáwọ́ kì í for my good is intentional mo ní tí olúwa bá wà fún wa ta ni yóò kọjú ìjà sí wa nítorí àwa tí ó yan àwa ni ó pè àwa tí ó sì pè àwa ló dá láre àwa tí ó dá láre o àwa lẹ ṣe lógo kí ni ó àyà mi nínú ìfẹ́ rẹ ee eh, ọtí sáwọ́kì for my good is intentional agbanilàgbàtàn ẹ ṣe agbanilàgbàtàn mo dúpẹ́ dúpẹ́ ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà bàbá mi ọgbọ́n mọ́ níjà kẹ́rù òbò níjà àdúró tinitì kì í padà ṣá lórúkọ rẹ olórí ogun ayé tèmi mo ní ọtí sáwọ́kìn for my good is intentional arúgbó ọjọ́ ẹ ṣé mo mọ̀ dúpẹ́ oore artists are working together for my good bẹ́ẹ̀ ni ohun gbogbo náà ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwa tá a fẹ́ olúwa ni o nítorí pé bàbá mi kì í kùnà òun ló ní máa nìṣó ó lóun wà lẹ́yìn mi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ó wà lẹ́yìn ẹ̀yin pàápàá tẹ̀ ń wò mí lẹ́yìn gbogbo ojú tó ń wò mí pátápátá níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ mi ọlọ́run wà lẹ́yìn yín o bíbélì sọ wípé àwa tí ó yàn àwa náà ni ó pè bẹ́ẹ̀ àwa tó pè àwa ló dá láre àwa tó dá láre yìí ń kọ́ àwa náà ló tún ṣe lógo ó ń tọ́jú wa nígbà gbogbo eléyìí ló tẹ̀ wá fún wa ní ìdánilójú ó jẹ́ kí ọkàn wa balẹ̀ wípé a ní bàbá kan ẹ́ a ní bàbá kan bàbá ara tó mọ ìyá ọmọ a ní bàbá kan o bàbá ara tó mọ ìyá ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ ìyá ọmọ ó ń tọ́jú wa o bàbá ara tó mọ ìyá ọmọ ó ń ṣèkẹ́ àwa bàbá ara tó mọ ìyá ọmọ mo ní ẹ wá wo ó lórí ètò Ògo Ìgbàlà ẹ wá wò ó ẹ wá wò ó lùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ lọ́fìn ayé ẹ wá wò ó lùgbàlà tó sáyé mi di rere a ní bàbá tó tó gbójúlé a ní bàbá tó tó fi ẹ̀yìn tì ẹ wá jẹ́ máa fi eléyìí kí wá káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn náà la wà orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀lúwa ṣeun ńlá fún mi èmi mọ̀ kí wọ́n pé a kú àmójúbà akọ́tún ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹkú ti mọ̀ pé ìṣe tiwa a tún gbé olúwa ga lẹ́ni a tún wá ojú olúwa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu náà ló tún máa ṣẹlẹ̀ lórí ètò lẹ́ni ó ti di dandan ni olórí kan ní bá a ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ a sì tún máa pé lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ó sì tún máa jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kò dójú àdúrà tí wárí bó ti ń wò ó kéré mọ́ ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí ìṣe tèmi pé abala mẹ́rin náà ni wọ́n yà sí kí n tó fi àdágbà ètò tèmi rọ̀ síbì kan ní abala mẹ́rin yìí náà ni ń ti wá ojú Olúwa lẹ́ni abala kọ́kọ́ òun ni mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá a ti ṣíra wa létí inú sí ohun tó tọ́ pẹ̀lú sí ohun tó yẹ ni abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ bí àwọn ògbóǹtarìgì tèmi ṣe pọ̀ tó ó bá jẹ́ orí ìtàgé ó bá olórin ẹ̀mí ó bá jẹ́ adẹ́rìnpòṣónú tẹ̀mí ó bá gbogbo owó tó bá ti ń ṣe nǹkan tàbí méjì fún Ọlọ́run ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò Ògo náà nìyẹn abala tó tún tẹ̀lé ni mo pè ní abala àwọn orin tó perégedé a ó tún wo àwọn orin tó perégedé yìí lénìí ohun rere ni ohun tó dára ni ká máa yan ọlọ́run ọlọ́run ti ẹ̀ fẹ́ràn ká máa fi orin ìyìn yín nígbà gbogbo abala tí mo sì máa fi parí ètò òun náà ni abala pẹ̀lú agbọgbọ́n níbi tí àwọn ìránṣẹ́ ọlọ́run ti máa ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá tá a ti máa ń fi ọ̀rọ̀ ọlọ́run yé wa tàfi máa ń tó fi máa ń ṣe ọkàn wa lóore ó máa ń ṣe ọkàn wa láǹfààní iṣẹ́ ìyanu máa ń ṣẹlẹ̀ ó dẹ̀ inú mi dẹ̀ máa ń dùn wípé tiẹ̀ máa ń pè wá ẹ máa ń sọ pé orí ètò Ògo Ìgbàlà lẹ́ni náà ni ọlọ́run ti dá ìdè yìí náà ni ọlọ́run ti ṣe tó ti ṣẹ́ ogun eléyìí ṣẹ̀wárí lẹ́ni báyìí ẹ wá tún jókòó kájọ wá ọjọ́ olúwa kájọ ṣètò tèní kájọ gba ìyanu tèní torí pé ó dá mi lójú ni pé ọlọ́run ti darapọ̀ mọ́ wa ó dẹ̀ ti ṣetán láti fún wa ní ìyanu lẹ́ni lágbára ọlọ́run akọ́rọ̀ ọ̀rọ̀ sí tèmi tá a máa fi ṣíra wa létí ó ní mo pè ní má sọkún mọ́ weep no more olórin kan ní ẹ sọ pé ó ṣọwọ́ orin pẹ̀lú ọlá lè ní ó dára tó dára ni ká máa fi oyin orin yin ọlọ́run olórin yẹn ní má sọkún mọ́ má ṣe bọ́ọ̀kan jẹ́ má sọkún mọ́ aláṣepé láàyè má sọkún mọ́ máa ṣe bọ́kàn jẹ́ máa sọ́kún mọ́ aláṣẹ pé ń bẹ láàyè mo ní ayọ̀ láti sọ fún ọ ní wákàtí àtẹ̀wọ̀ yìí pé aláṣẹ pé rẹ ń bẹ láàyè ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń sọkún ẹlòmíì á sun tiẹ̀ síta ẹlòmíì á sun tiẹ̀ sínú ẹlòmíì tiẹ̀ ń sún lásùn rìn lójoojúmọ́ kí ni àwọn ohun tó máa ń pa wá oríṣiríṣi nǹkan náà ló máa ń pa wá lẹ́kún ẹlòmíì lè sọ pé oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán lẹ́nu mi tọ̀sán kò bá talẹ́ nítorí ìdí èyí ló ṣe ń sunkún mo ní ayọ̀ láti sọ fún ọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí pé má sun ẹ̀kún mọ́ ẹlòmíà sọ pé iṣẹ́ mi mo ti pàdánù ẹ̀ ha níbo ni màá tún ti ríṣẹ́ mi ṣé nítorí ìdí èyí ló ṣe ń sunkún ayọ̀ láti sọ fún ọ pé má sun ẹkún mọ́ ìwọ tiẹ̀ ti wọlé ọkọ ó ti ṣe díẹ̀ bóyá ó ti tó bí ogún ọdún àbọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ dẹ̀ rí òfìgbésí ayé ẹ̀ ṣe ìranù kiri bóyá ọkọ ẹ̀ tẹ̀ tún bá ẹ ń lé gẹ́gẹ́ bí alárédè ṣùgbọ́n fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà ló ti ń sunkún nítorí pé ò rí ọmọ bí ò rí gbẹ́jọ́ ò rí gbẹ́pọ̀n mo ní ayọ̀ láti sọ fún ọ pé má sun ẹkún mọ́ aláṣepé rẹ ń bẹ láàyè ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ wípé ogun tó ti ń jà mí iṣẹ́ ọlọ́run yìí tún wá lè ṣe é mọ́ mò ń fi dá ẹ lójú gbogbo ojú tó ń wò mí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí wípé kó o má sun ẹkún mọ́ kó o mú ìgbàgbọ́ ẹ dání bó ti ń wọ̀n kéré mọ́ ìwé àwọn ọba àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kejì ẹsẹ̀ kínní yẹn sọ wípé nígbà náà ni Èlíṣà wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa báyìí ni Olúwa wí hmm. ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkún kan ní ṣẹ́kẹ́lì kan ní ẹnu bodè Samaria ìwé òwe ìwé àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ kínní wòlíì Èlíṣà ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà yẹn wípé tó bá di ìwòyí ọ̀la a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkún kan ní ṣẹ́kẹ́lì kan hmm. mo ní ayọ̀ láti sọ fún ọ gbogbo ìwọ́jú tó ń wò mí gbogbo ìwọ níròbínú jẹ́ wípé ní ìwòyí ọ̀la a ó nu omijé ojú rẹ nù tí ọlọ́run bá ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè gbogbo àgàn ní ìwòyí ọ̀la ó di ọlọ́mọ ẹ jẹ́ n tẹ̀síwájú ẹsẹ̀ kejì ó ní nígbà náà ni ìjòyè kan ìjòyè kan ní ọwọ́ ẹni tí ọba ń fi ara rẹ̀ dá ènìyàn lóhùn ó sì wí pé kíyèsí bí olúwa tilẹ̀ ṣí fèrèsé lé ọ̀run nǹkan wọ̀nyí a lè rí bẹ́ẹ̀ ẹ jẹ́ dánu dúró kinní kan ti wọlé àìní ìgbàgbọ́ mo ti ń gbàdúrà wípé ní ìwòyí ọ̀la olúwa ṣetán láti nu omijé rẹ nù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń dá mi lóhùn pé èmi tí mo ti wá ọmọ fún ogún ọdún tó wá ṣeé ṣe níwòyí ọ̀la kólúwa nu omijé mi nù hmm. ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé èmi tí mo ti jìyàjìyà tí mi lówó lọ́wọ́ èmi táyé ò gbóhùn mi ṣó ṣeé ṣe níwòyí ọ̀la kí ayé gbóhùn mi ọ̀rẹ́ mi gbogbo ojú tó ń wò mí pátápátá mo ní ayọ̀ láti sọ fún ọ pé ó ṣeé ṣe níwòye ọ̀la kí ayé kó gbóhùn rẹ̀ tí wọ́n bá ti ní ìgbàgbọ́ àìní ìgbàgbọ́ ó máa ń gbọ́n ire sọnù lọ́wọ́ ènìyàn ni ẹ jẹ́ n kà sílẹ̀ Èlíṣà ó sọ fún ọkùnrin yẹn wípé nítorí pé ìwọ ò ní gbàgbọ́ wàá fi ojú ẹ rí ṣùgbọ́n ò ní jẹ nínú ẹ̀ hmm ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká di ìgbàgbọ́ wa mú ṣinṣin ká dì í mú ká gbàgbọ́ bí ọlọ́run bá ṣe ọ̀rọ̀ ọlọ́run bá ṣe ń jáde sí wa ká nígbàgbọ́ wípé gbogbo ogun gbogbo ìṣòro tó ń borí ayé tó ń kojú ayé wa tá a fi ń sunkún wípé níwòyí ọ̀la àní rí wọn mọ́ tó o bá sì gbàgbọ́ o sì ní rí wọn mọ́ náà lórúkọ jésù kristi torí bíbélì sọ pé kíkírí báyìí nínú ọ̀rọ̀ mi tí èmi bá ti sọ fún yín kò ní ṣaláìṣẹ ni bẹ́ẹ̀ ni mo sọ ẹ jẹ́ ká mú ìgbàgbọ́ wa dání níwòyí ọ̀la ẹ o ohun rere ohun ribiribi ni ọlọ́run máa ṣe nínú ayé wa ètò gbogbo ara ó sì tẹ̀síwájú mo ti máa sọ fún ọgbọ́ntarìgì tèmi tí àjọ máa ṣètò lẹ́ni ó ti wà ní kàlẹ́ ó ti wà ní digbí akíkanjú akọni ah, ẹ mọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ ẹ kí n dé òkè lọ́hùn kálọ̀ yan ọlọ́run ọba mi ọba òkè lógo nígbà tí màá bá fi padà dé mi pẹ̀lú ògbóǹtarìgì mi àwọn àjọbọ̀ lu àgbàmì ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ à ń bọ̀.